mọ̀pẹ́ gbó mọ̀mọ́ ra jẹ́tú mọ̀pẹ́ lẹ́lì jù mọ̀mọ́ ra jòkó ìbọn. èmi kan ti pèrè mọ̀ títa jòdè òye. nítorí ọ̀gá mi dáadáa san mí omi ata. adómedele ọ̀nì kan ọ̀bẹ ó sì lò mọ́ọ̀nù mọ́ọ̀nù mọ́ọ̀nù. ìjẹ́ mi kí yeye mi èrè lubisi fáyemí. Erelu Ishan Kingdom Oshiora Enugu Ajíṣẹ́yẹ Ulu Adoha aya gómìnà náà mo kí yèyé eré mi ọmọ àwọn ló gbé mi lọ sí Hungary lọ́jọ́sí ilẹ̀ yìí kó jèrè ogún o Honorable Steve Fatoba máa wọlé maraba dìde kójó dìde omi àtàmẹ ìlò dìde kójó dìde sami omi ata dìde kójó dìde ọlọ́jọ́ òbí mi àbọ̀ o dìde kójó dìde ọlẹ́lẹ̀ kó dìde dìde. ìdìbò kan ẹ mú jàrá. dìde kójó dìde. sẹ́ni ní mo kú ìyìn jàrá nù. dìde kójó dìde. bẹ́ẹ̀ni mo ní pín pa. dìde kójó dìde. àmẹ́sọ ìdìbò yẹn kan. dìde kójó sami omi atasikọ. dìde kójó dìde. gbogbo ayẹyẹ ọgọ́ta ọdún. dìde kójó dìde. gbogbo ìlànà ilẹ̀ kò dìde. tẹ̀rẹ̀. Ìdè kọjọ́ dìde. Àbítójú olólùfẹ́ tẹ̀rẹ̀. Ìdè kọjọ́ dìde. Alùlógo ìgbèdè o. Ìdè kọjọ́ dìde. Alùlógo ìgbèdè. Ìdè kọjọ́ òkètèrè yẹ wùlé wùlé òkè lámọ̀tí àwò. òkètèrè yẹ wùlé. òkètèrè yẹ wùlé. òkètèrè yẹ wùlé. èkìtì lámọ̀tí àkè. òkètèrè yẹ wùlé. lùbísí fàyẹ̀mí. òkètèrè yẹ wùlé. ẹ̀sùnkọ́ gbìbọ̀rọ̀ òde. òkètèrè yẹ wùlé. èkìtì lámọ̀tí àkè. òkètèrè yẹ wùlé. òkètèrè yẹ wùlé. òkètèrè yẹ wùlé. òkètèrè yẹ wùlé ayẹyẹ wule. òkè tẹ́rẹ́ yẹ wule. akíkun rẹ̀ rẹ̀ máa bọ̀ dàgí rẹ̀ lókè. òkè tẹ́rẹ̀ yẹ wule. akíkun rẹ̀ ni máa dà. òkè tẹ́rẹ̀ yẹ wule. àtàtún máa dé òyòrò. òkè tẹ́rẹ̀ yẹ wule. òkè lámọ̀ tí a o. òkè tẹ́rẹ̀ yẹ wule. àsánmi omi ata. òkè tẹ́rẹ̀ yẹ wule. ọmọlẹ́rẹ̀ mẹ́fà omi ata. òkè tẹ́rẹ̀ yẹ wule. òkè tẹ́rẹ̀ Bashima Deborah Witi Witi. Òkèdèrè yẹ wule. Èyẹ mi ẹrẹ lúbà yẹ mi o. Òkèdèrè yẹ wule. Ìlara mọ̀ bẹ̀ sísè. Òkèdèrè yẹ wule. Ìyá náà mọ̀ kí ikú rọ. Òkèdèrè yẹ wule. Kọmọrúdé ọmọ ọmọ lẹ kọmọrú lọ. Òkèdèrè yẹ wule. Òkèdèrè yẹ o. Òkèdèrè yẹ wule. Olú òkè lámọ̀ tẹ yá o. Òkèdèrè yẹ wule. Bàbá mi kí bàbá mi. Òkèdèrè yẹ wule. Ọ̀tọ̀gá yọ̀dẹ̀ òfa yẹ mi. Òkèdèrè yẹ wule. Olórí rẹ̀ ọmọ lẹ́kìtì. Òkèdèrè yẹ wule. Èkìtì lámọ̀ kọ̀tí àwọ̀. ògèdèrè ejo, ejo ejò mọ ejo, ejo ejò mọ lóore. àìrè dúbí sí fàyẹ̀mí o ejò mọ ejo, ejo ejò mọ lóore. ẹ̀sùn gbàgbé bọ́rọ̀ dẹrẹ ọ̀ṣẹ̀ ọ̀rà ọlọ́lá. ejo, ejò mọ lóore. àjíṣe yẹ̀wù ló àdó ejò mọ lóore. ejò ejò mọ lóore. èkìtì lẹ́yìn ọjà rẹ̀ kan. ejo, yéjó mọ lóore. yèyé mi ayọ̀ mi ata mọ òwe lè mọ ara bá yéyé. yéjó yéjó mọ lóore. yéjó yéjó yéjó mọ lóore. yéjó yéjó mọ lóore mọ lóore. ejò ejò mọ lóore. sàmì omi àtàwọn kú oríire ọjọ́ òbí rẹ. ejò ejò mọ lóore. ayé omi ẹsẹ. ọba máa wọlé mara bọ́kú yeye. ejò Ejo, mọ lóore. ejò ejo, ejo, mọ lóore. Ejo, ejo mọ lóore. ejo, ejo, ejo mọ lóore. ejò jọmọ lóore. Jésù kò gbìn bòrò tẹ̀ra o, ẹ jọmọ lóore. Ejò ẹ jọmọ lóore. Ejò ejò ẹ jọmọ lóore. Ejò ẹ jọmọ lóore. Àṣọ mi mọ̀ wọ́n lẹ̀ màràbà ọ̀gá ìrí ọ̀gá mi dáadáa. Ejò ẹ jọmọ lóore. Ìbílẹ̀ kan gbúdẹ̀ yàn rẹ̀ òsì akẹ́kẹ́ mọ̀ yọ̀gbà àrùn. Ejò ẹ jọmọ lóore. Ejò ejò ẹ jọmọ lóore. lóore. ejò ejò mà ah, lóore. ejò ejò ejò mà lóore. ejò ejò mà lóore. kọ́dà kẹ́wé bọ́gọ̀gùn bàbá lè mí yọ̀rẹ̀ lé o bàbá. ejò ejò mà lóore. ejò ejò ejò mà lóore. ejò ejò mà lóore. ejò ejò ejò mà lóore. ejò ejò mà lóore. Ejo, ejo, mà lóore. Ejo, ejo mà lóore. Ah, ejo, ejo, ejo mà lóore. ejo ejò mà lóore. àyà o ìmọ̀ yà o ọmọ èkìtì o. yà o. omi ata. yà o. àyà yá. kọ́dà kan mẹ́rin mọ̀ àbálẹ̀ àlọ́. kìrìjì kìrìjì olórí ìlú. olórí mọ́dẹ̀lù kó mìíràn tọ̀la. ọ̀mùgbà kẹjà máa ò kéde okú. ọmọ yá o ọmọ lóore. ìjàre yá o ọmọ lóore. iṣẹ́ yìí á ṣẹ̀rẹ̀ múre. àkànnà mọ̀ gbọ́kọ̀dún ìjà lárí ìṣòro òwúlẹ̀. àìmọ̀ yá o yá o. sami omi ata ọlọ́lá ẹ̀sùnkọ́ ìgbìmọ̀ràn òde rẹ̀ yèyé mẹ́ni ọlájà yìí ọmọ lóyè kò jèrè ogun. ẹ̀ṣọ́ oríta èrè mi ègìrì òkè ilé. ẹ̀ṣọ́ oríta mi nù wẹ́sẹ̀ gèrè kí ó jẹ́ ẹni náà. mọ mi dọ́dì mọ owó lọ máa rà bá. àmì iye mi yá o ọmọ lóore. àìmọ̀ yá o ìmọ̀ yá o. àìmọ̀ yá o ìmọ̀ yá o. wí ọ̀sẹ̀ ní nọ́ọ̀sọ̀mẹ́ntì súnbọ̀ ẹ. ọ̀nà rẹ̀ bọ́ọ̀sì kà á yé lẹ́sàn-án. bá mi bá mi àtúbàdé mọ́lá gbogbo ọ̀la ògbó ilé ọ̀yá ògbó èèyàn gidi ọmọ mú ẹ̀rẹ́ sí dandan kérésì ọmọ mọ́jàmọ́jà àkọ́jú pa ọ̀pá wọ́kùdélé iye rẹ̀ kọ́ lọ́lọ́jọ́ sí èèyàn ọmọ yá ògbógbó ọ̀la ọ̀nìyàn náà mú lẹ́mọ̀ ẹ̀mọ̀ iṣẹ́ mú yèyé mẹ́ni ọ̀la àjà yí ọlọ́la wí àṣẹ nínú aṣọ mẹ́sì sùn gbóra àìmọ̀ yá ó yá ó ìwọ̀n yá o ìwọ̀n yá o yá o àtúbàdé wọn la gbogbo ọ̀la yá o àìmọ̀ yá o ọmọ lóore yá o àìmọ̀ yá o ọmọ lóore yá o àìmọ̀ yá o ọmọ lóore yá o àìmọ̀ yá o ọmọ lóore yá o àtúbàdé wọn la gbogbo ọ̀la yá o yá o yá o yá o yá o àyà o yá o yá o àyà o yá o yá o yá o ọmọ lóore yá o ìrìnmọ̀ yá o ọmọ lóore yá o àwọn ọmọ lóore yá o àìmọ̀ yá o ọmọ lóore yá o àìmọ̀ yá o ọmọ lóore yá o àwọ̀ ọrọ̀ ayọ̀ ọba mi ṣèwẹ́ ó rí mi mọ̀ pín ire o ọmọ pín ire o orí mi mọ̀ pín ire o. Eh. àwọn òyìnbó lọ sáyọ̀bá eh. àwọn òyìnbó lọ sáyọ̀bá eh. àwọn òyìnbó lọ sáyọ̀bá orí mi mọ̀ pín ire o orí mi mọ̀ pín ire o àwọn òyìnbó lọ sáyọ̀bá àwọn òyìnbó lọ sáyọ̀bá ọ̀rọ̀ ayọ̀ ọba mi yẹ sọmi omi ẹtẹ mi okú o ọ̀rọ̀ ayọ̀ ọba ọyẹ wẹ́ẹ́tẹ̀. mẹ́sìsúnbọ̀ oh. ọmọ ní mọ̀gùn ìdìbò kàhímọ̀ jàrá ìṣòro oh. kan sáde ní mọ̀gùn ọ̀yìn jàrá nù tani oh. pípa tani pípa mẹ́sọ̀ ìdìbò yẹn gan ọdúnlẹ̀ ní pípa lẹ̀ ní sùnmọ́jú o ọmọ ẹlẹ́rẹ̀ mẹ́fà omi àtàn ìdìbò orí kẹ̀kẹ́ jì ìbò ọmọ ẹlẹ́rìí bí ọ̀gá ẹ̀ ọmọ ọ̀kọ́ lẹ́ẹ̀bà mọ̀ ògbẹ́jù rẹ̀ ọmọ ọkú lẹ́ẹ̀bà mọ̀ mọ̀ wa àìrò pé mọ̀ ọ̀kà rẹ̀ nírẹ̀ ni ọ̀pìnrẹ́ o. òyìnbó lọ sáyọ̀bá. ìjọ̀rẹ́ òyìnbó lọ sáyọ̀bá. òyìnbó lọ sáyọ̀bá. alùlógo òyìnbó lọ sáyọ̀bá. àṣeyíjà mọ́dún o. Eh, àṣeyíjà mọ́dún o. Eh. àṣeyíjà mọ́dún o. Eh. ọ̀lọ́lọ́lọ́. àṣeyíjà mọ́dún o. ó dúró wọn wá. àṣeyíjà mọ́dún o àṣeyí sàmọ́dù òye. dàgbọ́n mi ọlọ́lá. àṣeyí sàmọ́dù òye. lọ́sùnmọ́ mi mo rò dé rẹ. àṣeyí sàmọ́dù òye. àṣeyí sàmọ́dù òye. àṣeyí sàmọ́dù òye. Oscar ayọlọ́sọ. àṣeyí sàmọ́dù òye. bàbá mi Jamiu. àṣeyí sàmọ́dù òye. lọ́sùnmọ́ mi mo rò dé rẹ. àṣeyí sàmọ́dù òye. àṣeyí sàmọ́dù òye. àṣeyí sàmọ́dù òye. sọmi omi ata. àṣeyí sàmọ́dù òye. àṣeyí sàmọ́dù òye. àṣeyí sàmọ́dù òye. àṣọdúnmọ́dún làwọn àṣọdúnmọ́dún. àṣeyí sàmọ́dù òye lájọ àjọrò mòrò. àṣeyíyí amadu òye. fúnṣọ adéolú. àṣeyíyí amadu òye. àṣeyíyí omi atọ. àṣeyíyí amadu òye. àṣeyíyí jamadu òye. àṣeyíyí amadu òye. àṣeyíyí jamadu òye. àṣeyíyí amadu òye. òkò bí kò olè ko bí ko mélòó. kò bí kò. kò bí ko. mélòó. kò bí kò. ọlọ́gbọ̀n tètè dẹnu